mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká òṣèré Mercy Aigbe ló fi ẹ̀mí ìmoore hàn sí àwọn tí wọ́n ran ọ̀rẹ́ rẹ̀ Kẹ́mi Àfọlábí lọ́wọ́ látàrí owó tí wọ́n fi ránṣẹ́ sí àpò ìfowópamọ́ rẹ̀ lórí àìsàn tó ń ṣe fi àdúrà ránṣẹ́ sí gbogbo wọn wípé lágbọ́rọ̀ Ọlọ́run Ọlọ́run á máa bù ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà àwọn ìbejì olórin ẹ̀mí Glorious Twins ni wọ́n lo ìtàkùn ayélujára wọn láti ṣàfihàn ohun tí wọ́n máa ń ṣe nígbàkúgbà tí wọn kò bá kọrin léyìí tó jẹ́ wípé Kẹ́hìndé Ẹkúdayọ̀ ọ̀kan lára àwọn ìbejì náà ní òun máa ń di irun ni tí Táíwò sì ní òun máa ń wé gèlè eléyìí ni wọ́n sọ di mímọ̀ lórí ìtàkùn ayélujára wọn tí wọ́n sì ṣàfihàn rẹ̀ nínú fọ́nrán fídíò èyí tí wọ́n fi sórí ìtàkùn ayélujára wọn ẹ jẹ́ ká wò díẹ̀ about to fail to disappoint me. You've proven yourself in my life, and I've come to realize you are too faithful to fail. ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká dẹ́rùnpòṣónú ayọ̀ ajéwọlé tí àwọn ènìyàn mọ̀ sí wòlíì àgbà ló lo ìtàpá ẹlùjára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n mú ẹ̀bùn wá fún fún ti àjọ̀dún ìgbéyàwó wọn tí ó lé ọdún kan nínú fọ́nrán fídíò èyí tí ó fi sórí ìtàpá ẹlùjára rẹ̀ ló ti ṣàfihàn ẹ̀bùn náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré Bùkúnmi Olúwaṣínà ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn ohun ìbẹ̀rù tí ó rí nínú àwòrán kan èyí tí ó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ nígbà tí ó bá àwọn àwọn ògo wẹrẹ ya fọ́tò Bùkúnmi Olúwaṣínà ló fi àwòrán náà sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ó sì ní kí àwọn èèyàn wo àwòrán náà dáadáa láti rí ohun tí òun rí pé kò yẹ kí ọmọ náà lọ dúró síbi tí ó dúró sí yẹn wípé ó léwu gidigidi fún un tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ náà sì kọ àròkọ ránṣẹ́ sí wípé a ah, ohun burúkú gbà lélẹ́yìí o pé tí ó bá lọ jábọ́ wípé kí Ọlọ́run kó máa ṣọ́ gbogbo àwọn ọmọ wa ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà títí di àsìkò yìí ọ̀pọ̀ àwọn èèyàn ló ṣì ń kí ìlú mọ̀ọ́kọ ṣèré àgbà ọmọọba akínadé adérelé kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tí wọ́n ṣe lánàá òde òní tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àti àwọn ìlú mọ̀ọ́ká náà sì ń fi àdúrà ránṣẹ́ sí bàbá náà wípé wọ́n á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú owó ọlá àti àìkú ọ̀rọ̀ ní blessing okoro tí àwọn ènìyàn mọ̀ blessing ceo ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ó ti ṣàfihàn àwọn aṣọ rẹ̀ tí ó sì sọ nínú fọ́nrán fídíò náà wípé ṣé wọ́n rí wípé ohun tí ò tí jẹ́ kí òun ṣàfihàn inú ilé òun rè látijọ́ yìí wípé iṣẹ́ pọ̀ gidigidi tí òun sì sọ wípé kí wọ́n wò dáadáa o eléyìí ni ò tí jẹ́ kó òun fi inú ilé òun hàn pé bóun bá tiẹ̀ wá ṣetán láti fi inú ilé òun òun ò tí ì fi lè fi hàn báyìí ó sì máa tó bí ọdún méjì àti jù bẹ́ẹ̀ lọ kí òun tó lè fi bí inú ilé òun ṣe rí hàn nítorí àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ òun kiri ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà dj kúpì ló fi àwòrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ó sì sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n wo àwòrán náà dáadáa wọ́n máa rí wípé òun dijú gidi tí òun sì ń fi gbogbo ara gbàdúrà ó ní ẹ wo ohun tí òun gbàdúrà fún ni wípé kí ọlọ́run fún òun ní ọkọ gidi wípé kí ọlọ́run ṣe oore rẹ̀ ní kíákíá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára náà sì sọ wípé kí ó má dára rẹ̀ láàmú wípé obìnrin tó rẹwà ni pé àwọn sì mọ̀ wípé ọlọ́run á ṣe oore ọw ẹ̀ fún un ní kíákíá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìyàwó ìlú mọ̀ọ́ká òṣèré Yomi Fabiyi tí orúkọ rẹ̀ ń ṣe Jimoh Grace ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára fún ti ìpè àdúrà àti àwọn ẹ̀bùn ọlọ́kan òjọ̀kan tí wọ́n fún lánàá fún ti ọjọ́ ìbí rẹ̀ Jimoh Grace Fabi ló fi àwòrán kan tó rẹwà sí orí ìtàkùn ayélujára rẹ̀ tí ó sì kọ ọ̀rọ̀ ìdúpẹ́ sí abẹ́ àwòrán náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́kọ́ṣèré Àjíà Ọmọlára Gíwá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ara rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé òun ń tinú oore kan bọ́ sínú oore kan ni tí ó sì gba àwọn olólùfẹ́ rẹ̀ nímọ̀ràn pé kí wọ́n gbẹ́kẹ̀lé Olúwa pé òun nìkan ló lè ṣe ohun gbogbo kí wọ́n sì ṣàkíyèsí ara wọn dáadáa láti lè mọ irúfẹ́ ẹ̀bùn èyí tí Ọlọ́run fún wọn kí wọ́n sì mú lò dáadáa bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ rẹ̀ lórí Baálé room. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kìnní gbajúgbajà òṣèré Lọlá Fádúrì ló fi ayọ̀ rẹ̀ hàn látàrí fọ́nrán fídíò kan èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ẹ bá mi jó ẹ bá mi yọ̀ mo di girama wípé ayọ̀ òun kún fún ti ọmọ òun tí ó bímọ ní kòpẹ́kòpẹ́ yìí bẹ́ẹ̀ náà ló sì lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàdúrà fún àwọn tí wọ́n sì ń wojú Ọlọ́run fún ọmọ tí wọ́n ń retí irú ìyanu náà wípé Ọlọ́run á dá wọn lóhùn ní láìpẹ́ wípé ọlẹ̀ ayọ̀ á sọ nínú àwọn náà bẹ́ẹ̀ náà la àwọn olólùfẹ́ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní ṣe àmì sí àdúrà náà. mo báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn alúmúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlẹ̀ lórúkọ tèmi ó dàbọ̀.